Máàkù orí keje. àwọn Farisí sì péjọ sọ́dọ̀ rẹ̀ àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerúsálẹ́mù wá nígbà tí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń fi ọwọ́ àìmọ́ jẹun èyí ni ní àìwẹ̀ ọwọ́ wọ́n bá wọn wíjọ́ nítorí àwọn Farisí àti gbogbo àwọn Júù bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidi gidi wọn kì í jẹun nítorí tí wọ́n ń pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́ nígbà tí wọ́n bá sì ti ọjà bọ̀ bí wọn kò bá wẹ̀ wọn kì í jẹun ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni ó sì wà tí wọ́n ti gbà láti máa fiyèsí bíi wíwẹ̀ aago àti ìkòkò àti ohun èlò idẹ àti àkéte nígbà náà ni àwọn Farisí àti àwọn akọ̀wé bíi léèrè wípé èé ṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò ní gẹ́gẹ́ bí òfin àtọwọ́tọ́wọ́ àwọn àgbà ṣùgbọ́n wọ́n ń fi ọwọ́ àìmọ̀ jẹun. ó dáhùn ó sì wí fún wọn pé. òtítọ́ ni àìsáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yìn àgàbàgebè bí a ti kọ́ pé àwọn ènìyàn yìí fi ète wọn bọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́ nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan ẹ̀yin ń fiyèsí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn bí irú wíwẹ ohun èlò àti aago àti irú ohun mìíràn púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀ kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ tiyín mọ́. Mósè sáà wí pé bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ bàbá tàbí ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀yin wípé bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi kọ́ bá nìní èyí ni ní ẹ̀bùn ó bọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì jẹ́ kí ó ṣe ohunkóhun fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́ ẹ̀yin ń fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lélẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. nígbà tí ó sì pe gbogbo àwọn ènìyàn sọ́dọ̀ rẹ̀ ó wí fún wọn pé. ẹ fi etí sí mi olúkúlùkù yín ẹ sì kíyèsí kò sí ohunkóhun láti òde ènìyàn tí ó wọ inú rẹ̀ lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́ ṣùgbọ́n nǹkan wọn ni tí ó ti inú rẹ̀ jáde àwọn wọn ni ní sọ ènìyàn di aláìmọ́ ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. nígbà tí ó sì ti ọ̀dọ̀ àwọn ènìyàn kúrò wọ inú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí í léèrè ní ti òwe náà ó sì wí fún wọn pé. ẹ̀yin pẹ̀lú wà ní àìmọ̀ye tó bẹ́ẹ̀ ẹ̀yin kò kúkú kíyèsí pé ohunkóhun tí ó wọ inú ènìyàn láti òde lọ kò lè ni di aláìmọ́ nítorí tí kò lọ sínú ọkàn rẹ̀ ṣùgbọ́n sínú ara a sì yà á jáde a sì gba gbogbo oúnjẹ dànù. ó sì wí pé. èyí tí ó ti inú ènìyàn jáde èyí nìní sọ ènìyàn di aláìmọ́ nítorí láti inú láti inú ọkàn ènìyàn ni ìrò búburú tí jáde wá panṣágà agbere ìpànìyàn olè ojúkòkòrò ìwà búburú ìtànjẹ wọ̀bìà ojú búburú ìsọ̀rọ̀ òdì ìgbéraga ìwèrè láti inú wá ni gbogbo nǹkan búburú wọ̀nyí ti jáde wọ́n á sì sọ ènìyàn di aláìmọ́. ó sì dìde ti ibẹ̀ kúrò ó sì lọ sí agbègbè Tírè òun Sídónì ó sì wọ inú ilé kan kò sì fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀ ṣùgbọ́n òun kò lè fi ara pamọ́ nítorí obìnrin kan ẹni tí ọmọbìnrin rẹ̀ kékeré ní ẹ̀mí àìmọ́ gbúrò rẹ̀ ó wá ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ Hélènì sì ni obìnrin náà Sirofẹ́níkíà ní orílẹ̀-èdè rẹ̀ ó sì bẹ́ẹ̀ kí òun bá lé ẹ̀mí èṣù náà jáde lára ọmọbìnrin rẹ̀ ṣùgbọ́n Jésù wí fún un pé. jẹ́ kí a kọ́ fi oúnjẹ tẹ́ àwọn ọmọ lọ́rùn náà nítorí tí kò tọ́ láti mú oúnjẹ àwọn ọmọ kí a sì fi í fún ajá. ó sì dáhùn ó sì wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá pàápàá máa jẹ ẹ̀rún àwọn ọmọ lábẹ́ tábìlì. ó sì wí fún un pé. nítorí ọ̀rọ̀ yìí máa lọ ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọbìnrin rẹ̀. nígbà tí ó sì padà wá sí ilé rẹ̀ ó rí i pé ẹ̀mí èṣù náà ti jáde ọmọbìnrin rẹ̀ sì sùn lórí àkéte ó sì tún lọ kúrò ní agbègbè tirion sidoni ó wá sí òkun galilei láàrin agbègbè decapoli wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di tí ó sì ń kólòlò wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé e. ó sì mú kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan ó sì tẹ ìka rẹ̀ bọ́ ní etí nígbà tí ó tutọ́ ó sì fi ọwọ́ tọ́ ọ ní ahọ́n ó sì gbé ojú sókè wọ ọ̀run ó kẹ́dùn ó sì wí fún un pé. éfàtà. èyí ni ni ìwọ ṣí lójú kan náà etí rẹ̀ sì ṣí okùn ahọ́n rẹ̀ sì tú ó sì sọ̀rọ̀ ketekete ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n bí ó ti ń pàṣẹ fún wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ń kó kìkì rẹ̀ tó ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n ń wí pé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ràn ó sì mú kí odi fọhùn